وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كامل قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعض الأقاويل لعقدنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين وإنا لنعلم أن منكم مكذبين وإنه لحسرة على الكافرين وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم تجري على إيدي عن ọlọ́run ọba ti bá náà ọkọ̀ sẹ́mu bí màá tọ̀bẹ̀ sí rún ọlọ́run ọba ni mo búra pẹ̀lú gbogbo nǹkan tẹ̀ lè fojú rí ọlọ́run ọba tó dá wa ó tún búra kí la jẹ́ ẹ̀rí báwọ̀ ọmọ ẹ̀dá ènìyàn àwa la kéré jù àwa la yẹpẹrẹ jù nínú àwọn ẹ̀dá tọ́lọ́ wọn bá dá àmọ́ nǹkan tọ́lọ́ wọn bá fi gbọ́lá fún wa náà ni kó fún wa lọ́pọlọ fún wa láàkáyè láti lè mọ̀ wípé gbogbo ìròyìn tó ń bẹ lára ọmọnìyàn pátá kò séyìí tó tó tara ẹranko làákàyè nìkan la fi jù wọ́n lọ téèyàn bá láyà tó bá lákin wọn ò lò lákin bíi kìnìún nta bá sì fi nǹkan wé ìròyìn yẹn ó lágbára lára nǹkan tá à ń fi nǹkan wé ju ẹni yẹn lọ nínú tẹ̀síbíù arkanu tẹ̀síbíù alimushabawo walimushabawo bìí tí èèyàn bá rẹwà wọn ò ní ó rẹwà bíi kíni bíi egbin ajẹ́ pé egbin rẹwà jù yàn lọ àwa fi ẹwà yìí àfi wé egbin tí èèyàn bá bọ̀ wọn ò ní ó bọ̀ ju tasutasu lọ tí èèyàn bá tutù pọ̀ wọn ò lò tutù pọ̀ bí àgùntàn ṣùgbọ́n ẹ̀ nígbà pé ó ní làákàyè bíi kíni níta fi ju gbogbo ẹ̀dá tó kù lọ náà nìyẹn ọlọ́run fún wa ní làákàyè ó dẹ̀ fún wa nímọ̀ tí kì í bá ṣe bẹ́ẹ̀ akérúnú ẹ̀dá ọ̀rọ̀ kìnìún bó ṣe rí yẹn tí èèyàn bá pàdé kìnìún tó bá dúró sínú igbó bọ́mọ èèyàn bá bọ́ síwájú ẹ̀ pàápàá jùlọ àwọn tí wọ́n nímọ̀ nípa ìtàn ìgbésí ayé àwọn ẹranko bọ́ ọba dúró bọ́ ọba wò kìnìún ó máa wù ọ́ ni gbogbo eré tó ọba wá fẹ́ sáré jù máa sa yóò ṣáájú kò yóò máa wù ọ́ ni ẹ̀ka tó bá kọ́ dùdù yóò wá fún tó bá wọ̀ tó gbogbo eré tó sáì tí yóò bá fi kù lẹ́ẹ̀mejì yóò gbà wọn ẹ̀wò bí táwọn ènìyàn tá a yẹ pérébé ẹ̀wò erin imú erin ọlọ́pàá yóò fi tì ọ́ báyìí látara àti ilé yìí kan wá rè lọ ọkùnrin bá wọ ọmọ ènìyàn alẹ́ ọlọ́run wá tún búra wípé fàlà okó sì mú bí máa tún fi sí wọ́n ọlọ́run bá ní mo búra pẹ̀lú gbogbo ọjọ́ ẹ̀rọ gbogbo tẹ́lẹ̀ ìyẹn lè kojú rí ọlọ́run ni mo ti búra wá máa láàtò wọn àti gbogbo tẹ́lẹ̀ ìfojú rí ọlọ́run mo fi búra iná hùlà ọlọ́rọ̀ súnlẹ̀ nìkan ọlọ́run fẹ́ fi wa pé n tá à ń gbọ́ ìṣẹ́ àlọ́wọ́ ọlọ́run bá ní kì í sọ̀rọ̀ ẹni tó ń sọ̀rọ̀. làbáwọ̀ ìwọ̀sùnlé ọ̀rọ̀ kẹ́mi tó ń wá sétí gbòòrùn látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run bàbá àfihàn kẹ́sí kẹ̀rímì tó sì tún jẹ́ alákàáyé wà náà wà láwọn ìṣááyé àlùkòránì kì í ṣe orin kì í sọ̀rọ̀ akọrin. قليلا ما يؤمنون oore ìtòbi ní kọlílá ó kéré bá a ti ń gbọ́ ọlọ́wọ́ bá náà tó kọlílá máa tó mìínú máa tó mìínú náà èyí tẹ̀ nígbà àgbọ̀ nínú ọ̀rọ̀ ọlọ́wọ́ bá kọlílá ó mà kéré lọ́dọ̀ ẹlòmíì ń bẹ bẹ bá ti sọ̀rọ̀ débi ọ̀rọ̀ ìjà nínú Al-Qur'ani lóòótọ́ ẹ̀jọ́ ẹ̀fìyẹ́lẹ̀. أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض àwọn àdìgbò kan ń bẹ tọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọ́n ti ẹ̀ kórìíra pàṣẹ ẹ̀dọ́gbẹ́ nìkan obìnrin mùsùlùmí múra gbogbo olùkọ́ ẹlòmíì ni forí sọlẹ̀ tó bá gbọ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sì ni tá a bá lè gbìyànjú ká tẹ̀sán ọlọ́run bó ti tọ́ àti bó ṣe yẹ àwọn tí wọ́n yà pàṣẹ ọlọ́run wọ́n ń ṣe é ẹ̀rí tó tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn obìnrin tí wọ́n bá wọ aṣọ àwọn aṣọ àwọ̀ tẹ́lẹ̀ àná ló wọ ló di aṣọ àwọ̀ òde lẹ́nu gbogbo aṣọ àwọn obìnrin wọ̀ lẹ́nu ní nǹkan bí ọdún mẹ́wàá sẹ́yìn àwọ̀ tẹ́lẹ̀ ni ọjà owó ẹ̀mí wọ́n ti máa ń gbé aṣọ lé e lórí láwọn àsìkò kan àwọn èèyàn kan bẹ tá a máa ń sọ pé wọn ò lajú òun náà ni àwọn kòwòrò tí wọ́n máa ń ta fúra táwọn ọmọ wọn máa ń da màálù kí ni wọ́n máa ń ṣe àwọn àkókò ọmọ yunifásitì ń wọ̀ lé ọ̀dà graduate nínú campus aṣọ àwọn obìnrin yẹn ni wọ́n wọ̀ ẹ̀rí pé bí english fẹ́ẹ̀sì báyìí ni àbẹ̀yẹ̀ ni wọ́n. ẹ wá wo táwọn èèyàn wọ̀ ní campus rẹ̀ kí ni yàtọ̀ ṣùgbọ́n ètò ọ̀dọ́ àgbàdo ẹ̀yìn lajú kí ni àwọn èèyàn lajú kí ni yàtọ̀ àwọn àti ẹ̀tún wá rò wọ́n ti wọn ẹ̀yìn ẹ̀tún wá wo ṣòkòtò ẹ̀tún wá wo níkà nítorí àfihàn káwọn tí wọ́n yà pa àṣọ ọlọ́ tí wọ́n jìdò tó báyẹn kí ló dé tí sọ fẹ́ ṣe tọ́lọ́ntọ́ wá mú wíyẹ́ jẹ́ kéèké yóò forí sọlẹ̀ kóra àwọn obìnrin mùsùlùmí kí dáàbò ọ lọ kí gbogbo ẹ̀ ó sì wẹ́ mu àti mùnàfíkì nínú mùsùlùmí yẹ kó forí sọlẹ̀ àlẹ́dí náà fi kú lóbìnrin bẹ́ẹ̀ bá sọ pé nǹkan kan ọlọ́run bá sọ kò ní fẹ́ fẹ́ràn nǹkan yẹn báwo ni wọ́n ti kí ló ń sọ nípa ayé àrẹ ti lẹ́rìn yẹn sọlá àlùsọlá ní gẹ́síwájú kanda ogun kòtò àwọn ogun yẹn lágbára débi pé ànábì àtàwọn mùmíní wọ́n ń gbẹ́wò wọ́n gbẹ́ ìwò ńlá lọ kiri ká ìlú mọ̀dínà wọ́n wá dúró sínú ìlú mọ̀dínà wọ́n dúró ogun ò wáyé ṣe báwọn wọ́n dúró sínú ìlú mọ̀dínà àwọn mùnàfìkì wọ́n rí yakúlù mùnàfìkù nà wọ́n lẹ́bí ìnàfi kúlù bí i mọ̀rọ̀dún má wà ádánà lọ wọ́rọ̀ sí ìlà gbùrúra lójú ẹsẹ̀ wọ́n ìdí sọ fún anábì ara anábì sọ pẹ́ẹ́nì fún ìtàjẹ́ gbogbo ojú sọ fún wa ọlọ́kọ̀ wọn wá bọ́lẹ̀ ẹ̀sìn àwọn ọ̀tá sí wa mẹ́lẹ̀ àwọn tẹ́jẹ́ mùmí ní àwọn tí wọ́n jó nígbàgbọ́ òdodo kí ni wọ́n sọ قالوا هذا ما وعدنا الله ورسوله وصدق الله ورسوله وما زادهم إلا إيمانا وتسليما bójú ogun náà ṣe lágbára tó àwọn mòmìnì ìmánì wọn ó tún lékún sí ni wọn gbà pé báwọn bá kú sójú ogun ànábì ti sọ náà ikú ṣẹyídì ni báwọn bá sì jẹjà ànábì ti sọ náà àwọn jẹrí ni ṣùgbọ́n àwọn mùnà tábà ti rí nǹkan kan tí ò bá ti bẹ́mi wọn wọn ò máa sojú ayé bẹ́ẹ̀ nítorí wọ́n fẹ́ràn rẹ̀ ṣùgbọ́n wọ́n máa fi ẹnu ẹ̀gàn kankan yẹn yẹn láti bá kò sí obìnrin kan wá tó ní ìmúra obìnrin mùsùlùmí ó ní wọ́n dàgbẹ́ fẹ́ bí òkú tí wọ́n gbé lásọ. obìnrin mùsùlùmí wọn lọ́wọ́ òkú gbogbo ara òun jẹ́ máa gbà wọnú òní bu ara wa kì í sàtọ̀ nìkan gan wọ́n tún pé pẹ̀ bó ojú yẹn gan wọn ni òun ṣùgbọ́n èṣù a máa wá gbogbo ọ̀nà láti lè kó ìkórìíra àtọ́lọ́run sọmọ ènìyàn lẹ́nu. kí la fẹ́ fọ̀ nínú ọ̀rọ̀ yìí ọlọ́run bá ń fi yọ wa wípé innahu laqawlu rasulin karim ọ̀rọ̀ tá à ń gbọ́ yìí ọ̀rọ̀ ọlọ́run ọba ni tí ń wá látọ̀dọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ti wá sí etí gbọ́ wa wà máa ń wá bí qawli sha'ir kì í sọ̀rọ̀ akọrin qalilan ma tu'minun díẹ̀ nínú ọ̀rọ̀ ọlọ́run máa ń tẹ̀lé ولا بقول كاهن قليلا ما تذكر ọlọ́wọ́n bá níbẹ̀ tí ń gbọ́rọ̀ ọlọ́wọ́n bá tó náà ọ̀rọ̀ ọlọ́wọ́n bá tẹ̀ ń gbọ́ yìí wala biqawli kahin kì í sọ̀rọ̀ babaláwo tí babaláwo bá sọ̀rọ̀ fún àwọn èèyàn ti gbàgbọ́ látòkè délẹ̀ bó ṣe sọ yẹn náà àwọn èèyàn gbàgbọ́ bẹ́ẹ̀. ọlọ́run ti gbọ́rọ̀ tèmi ọlọ́nkọ yìí láhùn máa díẹ̀ lẹ́mọ́ ronú sí bẹ́ẹ̀ bá gbọ́rọ̀ ọlọ́run kì í ronú sí ربنا ولو تقول علينا بعض الأقاويل آية àwọn àfọwọ́nímọ̀ tẹ̀síìr wọ́n ní àyà kan ní tó gbé èyí ó fi lè mọ̀ pọ́ lọ́wọ́ ọba lọ́gá gbogbo wa ọlọ́run ò ti ju ẹni kẹ́kẹ́ àìmọ̀rọ̀ sọ ní kẹ́ni káyọ̀ wá lórí ìdá ìkìyàmọ̀ ṣé òun yóò wá yóò kó òun sínú agbádá yóò kó òun sẹ́nu yóò kó òun àlìjẹ́nà níbo àlìjẹ́nà bàbá dání kò lè jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run ọba òtútù ẹnì kẹkẹ níjọ́ pé ọlọ́run ló ní ìdájọ́ ọjọ́ náà kò sẹ́nì kẹkẹ nìkan kò lọ́wọ́ mẹ́ tọ́mọ̀jà tara wa jẹ́ kẹ́nìkan ẹnìkan ni mo ń tẹ̀lé wàlíì kan ni mo gbára lé wàlíì ìjẹ́ wàlíì rẹ̀ yóò ṣe láǹfààní jọ́ náà tó bá jẹ́ wàlíì tó tọ́ o ní kankan lò lára wìláyà tiẹ̀ tí ẹni kó ṣe ẹ̀rọ àwọn ṣe wà ń bẹ bàbá ìrẹ́yìn rẹ ní máa ṣe jìnnà ẹlẹ́gbẹ̀ẹ́ wà náà àpọ̀ wà lùfẹ́ náà níbo àwọn kan bẹ bẹ́ẹ̀ wọn làwọn ti ṣiṣẹ́ kan àwọn ò ní kírun mọ́ wọn ò ní pò táwọn ti dé àwọn ti dé àlùyẹ kéènì wípé àlùyẹ kéènì táwọn wà àwọn ò ní kírun mọ́ ìbádọ́gbẹ́ nìkan máa dé yẹ kéènì tí ò ní kírun mọ́ ta ló yẹ kọjá ànábì ni ànábì ń tàn án rẹ̀ báyìí ànábì yìí tó ń kírun. pé ìdáyà wo lèèyàn wá fẹ́ dé wòlíì wo lọ fẹ́ jẹ́ ṣéèkù wo lọ fẹ́ jẹ́ ó tó àwọn tàbí gàbìlì tàbí fún sànàbí sọlá sọlá kẹ́nìkan wá jẹun yóò kó wá ní ẹbí táwọn dé yìí báwọn bá ṣe sìn náà ọlọ́run ò ní bí àwọn léèrè ẹ̀ yá mọ̀ kó nítorí ti yàwó rẹ̀ báwọn ò bá fún ọlọ́run ò ní bí àwọn léèrè ọlọ́run bá wá ń sọ tó o bá tiẹ̀ mọ àyà kankan láti lè fi ṣe rọ́dù fẹ́ntọ́ bá sọ bẹ́ẹ̀ àyà yìí ó ti tó fún ọ ọlọ́run bá ní wàlà ọ̀tàkọ́ wàlà alẹ́ náà bá àjọ àkọ̀wé ẹ máa gbọ́ ọ̀rọ̀ ọlọ́run sọ fún ànábì ọlọ́run rẹ̀ àtẹ́bì láwùtàkọ́ wàlà alẹ́ náà ìta ní o sọ tó o bá sọ bá mi ìta wọn ọlọ́run bá ń sọ fún pé sọ tó o bá sọ àbígbà tó o fẹ́ sọ òfin tiẹ̀ fún ẹ làkàdí náà lè ní wù bí ìyẹ̀mí ọwọ́ tó le láti gba ọmọ nígbàgbọ́n ìdàlẹ̀ kìyàmà jama anabi lọ́wọ́ bá ń bá wí. fún malakọta àná mi ni wọlọ́wà tí ìṣọrùn rẹ ìṣàn tó tó so mọ́ ọkàn rẹ á já sọnù. bàbá mi nǹkan mi ni àhàdì àníhùn àájìjì. ọlọ́run kò sì sí ẹnìkan tó bá ọlọ́run náà kò sẹ́nìkan àájìjì tó lè kọjá wà ọlọ́run lórí bá a fi àjẹrẹ Muhammad njẹ́ wíjà lè kíyàmà tó o bá lọ ṣàbòsí lórí iṣẹ́ tá a hàn ọ́.

gbogbo ntí bá wá ń wá tá a bá ti rá tọ́ka sí nínú Qur'an tá a rí tọ́ka sí nínú sunna tá a rí tọ́ka sí nínú ìṣesí àwọn sálà àmọ́ ikú bídíà ní mọ̀rùdúdà èyí tá a dà lu ẹni tó bá ṣe ń gbá ẹ̀ látara àti eléyìí eléyìí lè dókó di mímọ̀ fẹ́nìkọ̀ọ̀kan wa kọ́ lọ́wọ́ òtítú ẹnì kankan bó o kọ́kí lè ní wá jẹ́ tí mò ń sọ̀rọ̀ yìí ìwà tó ń gbọ́rọ̀ náà kí ló jẹ́ lọ́kùnrin wa àti obìnrin tá a wá rò pé ẹjọ́ gbéjà kìyàmà àwọn ọ̀rẹ́ tọ́lọ́ wọn ò dá sáǹdì tọ́lọ́ bá lè sọ báyìí bá nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam tọ́lọ́ bá lè sọ wípé ìrẹ ànábì iṣẹ́ ta ara ọ tó o bá kì kan bọ̀ kan á gba òun pẹ̀lú ọwọ́ tó le ìsọnù rẹ á fàájà sọnù ẹjọ́ gbéjà kìyàmà ṣùgbọ́n nínú tó bá ní jẹ́lẹ̀ ní ẹlòmíì àti jáde alẹ́ òun tẹ̀ ànábì ọlọ́run gan lòun àwọn ìgbọ́kàn bẹ bẹ́ẹ̀ wọn ò nabi anabi wa muhammed ló pin anabi ọlọ tòun ti gbogbo bá anabi lè sọ wípé kò ní sànàbí mi lẹ́yìn òun mọ́ wọn àtúgbà pẹ̀lú mi tó ń bẹ tó anabi ọlọ bẹ́ẹ̀ sì ni jẹ́ mùsùlùmí jẹ́ mùsùlùmí lórí kẹ́límà wọ anna ìjẹ́ anabi yẹn ó ń túmọ̀ ẹ pé àgbàpá gbogbo ẹni tó kóra rẹ̀ lánàbì lẹ́yìn ànàbì pátá láyé ànàbì àti nígbà tánàbì lọ tán wọ́n máa ń pa wọ́n ni wọ́n ní wọ́n ti kọ̀mítì ẹrẹ́sì zindik làwọn tán bá ṣe bẹ́ẹ̀ heretics ni wọ́n wọ́n máa pa wọ́n ni ṣùgbọ́n lẹ́nu ẹlòmíì ọjà yóò lánà kọ́dà ẹlòmíì ọ̀sán fún gan ọlọ́run fi revelation ránṣẹ́ sóun ẹ jẹ́ ká bẹ̀rù ọlọ́run ẹni tó bá fẹ́ dúró déédéé ká dúró lórí kí lọ́lọ́run torí pé nínú sàárè wa gan wò ní biwálè nípa ẹnì kankan ju ànábì lọ ìyẹn gan tó tó lẹ́rìí fún wa bọ́ba ní ṣéwù rẹ lọ́lọ́wọ́ bá rẹ wò ní sọ pé máa ń ṣe kúkà nínú sàárè tó látara àjẹlò ọlọ́wọ́ bá ní níjọ́ ta wí kò tẹ́nì kankan tó lè gbà ànábì ilẹ̀ lọ́wọ́ wa tá a bá fẹ́ fìyà jẹ wà iná òun láti ẹ̀dùnkìrà tó ń lè mú tẹ́kí ọlọ́run lè ta ń sọ yìí wáàsí ló jẹ́ fún gbogbo ẹ̀ tó bá pààyàn ọlọ́run ànábì ò ní fìkan mọ́kan bọ́lá ti sọ yẹn ọlọ́run fẹ́ dókòó yẹ wá pé káwọn àbánẹ́bí náà ọlọ́run fi àjẹ́ ọlọ́run ní wà innahu látẹ̀síkírà tó ń lè ní mọ̀tẹ́kìn ọlọ́run ní àfiṣe wá àti fún yín ni fún ẹ̀yin tẹ́ bá níbẹ̀rù ọlọ́run ànábì ò ní jìyà tọ́ba fìlẹ̀ bá níjọ́ kan ẹnìkan bá ànábì wa muhammadu sallam sọ̀rọ̀ ó lá ànábì tẹ́kínlá rasulullah ànábì bẹ̀rù ọlọ́run ànábì ní tí mi ò bá tún bẹ̀rù tó látara àdìrí ìyàwó lè tọ́kọ́ nàbì láíláí torípa nàbì òfin kan mọ́ kan bọ́lọ́ ń ṣe ní kọ́ jẹ́ gan-an náà ló jẹ́ṣẹ́ ọlọ́run wá ní làtẹ̀dìkíra tó ń lélémọ́ èyí tá a sọ yìí wá sí ló jẹ́ fún yín tá a bá lè sọ bẹ́ẹ̀ sá nàbì kílẹ̀ ní wá jẹ́ kódà ọlọ́run tó sọ láàyè mí wípé làyín àṣírákítà eré ànábì tó bá ṣe bọ làyà àbátọ́ na àmọ́lúkà gbogbo sẹ́ẹ̀rì ó bàjẹ́ wà látàkùn nana mineral khaasiri ó sì jẹ́ ní òfò tọ́lọ́ba lè sọ bẹ́ẹ̀ sá nàbì àáfàá ni wọ́n ń gbẹ́ bọ lẹ́yìn yóò láwọn ti ní táwọn o fi bẹ lọ. ọlọ́run bá wọn àpẹẹrẹ ni wọ́n ká lè mọ̀ ò ti dú ẹni kankan ẹni tó bá ṣe tọ́lọ́run ọlọ́run ọba ti dú bọ́ ọba gbogbo ya ayé kọ̀ gbà tán bọ́ ọba ṣe tọ́lọ́run ó ọlọ́run ò sọ pé mùsùlùmí ò ní wọná mùsùlùmí ò ní ló وإنا لنعلم أن منكم مكذبين ọlọ́run dájọ́jọ́ àwọn ọlọ́run a ti mọ̀ kan yín ọ̀rọ̀ ọlọ́run kò ti sọ fún wọn tó bá ti gbọ́ báyìí yóò sì tún máa bọ́ sọnù nínú wọn. wà iná ní sọ yìí yóò padà fáwọn kẹfìrí wọ́n padà kábàámọ̀ lórí tí wọ́n ń gbọ́ tí wọ́n ò tẹ̀lé láyé wà iná àkọlẹ̀ ọ̀rọ̀ tá a sọ yìí òdodo èyí tó dájú ni gbogbo bọ́lá ń ti sọ yẹn náà bí ó ṣe rí nìyẹn ẹjọ́ bíjà kìámà ìkan ò ní sẹ̀ ìkan ò ní sáláìsẹ̀ làhákùlẹ̀yẹkìn ọlọ́run ní gbogbo ń ta sọ yìí òdodo tó dájú ni wà ìnáwó dájúdájú alukur'an bákan náà làhákùlẹ̀yẹkìn òdodo tó dájú ni èèyàn gbúdọ̀ ṣe iyèméjì fasabbih bismi rabbikal azim ọlọ́run nílẹ̀ ànábì máa ọlọ́run ọba anabi wa muhammad sallallahu alaihi wa sallam sáré bá ti wá wà ní ruku anabi ọlọ́run ọba mẹ́pa mi láti kí n máa ṣàfọ̀mọ́ forúkọ ọlọ́run lọ́wọ́ àti subhana rabbiyal azim anabi ọ̀wá máa kì í bọ́ núùrùn rẹ̀ yóò máa ṣàfọ̀mọ́ forúkọ ọlọ́run ajẹ́pẹ́tà wa náà lọ́pọ̀lọpọ̀ ọgbà ká máa ṣàfọ̀mọ́ forúkọ ọlọ́run torí pọ́lọ́ ń pa wá láṣẹ ni pé fatabih sigatul amúrì ni fasabi bismi rabbikal azim tó ọba àmọ̀tó ṣe ń wóṣe tí ó sẹ́ni tí ó bi léèrè. fasabi bismi rabbikal azim ìtọ́lọ́mbálá jẹ́ àjẹ ìtọ́bálá àníjẹ́ àníjẹ́ ọ̀fẹ́ ká máa ṣẹ̀mí la fi ṣẹ̀mí bá a ṣe wà yìí láàrin kájújú káyà tó bá sì sí mímí wa ó parí náà nìyẹn tó bá ní ó ti tó ó sì ti parí náà nìyẹn kò ságbára kankan mọ́ ẹ̀rù bá a ti mí lò kẹta mi lọ lẹ̀ jẹ́mọ́ èlò la san fọ́lọ́hún. ẹnìkan lẹ́nu jọ́ mẹ́ta yìí wà nílé ìwòsàn wá ní ó bùkátà kò lè mí dáadáa ó bùkátà oxygen tí ó fi lè máa mí sínú dáadáa wọn wá ní fún thirty minutes yóò máa san one thousand naira ẹ wo nǹkan ẹ wá kàyé ọgbọ̀n tó ń bẹ nínú ọ̀sẹ̀ ẹ kàyé wá wòye ọgbọ̀n ṣẹ́jú òtí lò sẹ́yìn èló lọ sàfọ́lọ́ pátá bẹ̀rẹ̀ pátá bẹ̀rẹ̀ bẹ́sùmẹ̀ rọ bí kọ́ra ajákòtò máa ń bá lóhùn ó fìyà jẹ ọtọ́ ọba ṣe tòun ó ní ráì ó láwùjáre torí pé n tó ń ṣe fún wa yìí pọ̀ ọlọ́mọṣẹ́ wa láláì mú rẹ̀ ibi tá a ti dánu dúró nìyí gbogbo ìbá àti wá wì í ìláì kà ọlọ́run ọba ló pé gbogbo ibi tá a ti ṣàṣe ọlọ́mọṣẹ́ àti ẹnì kọ̀ọ̀kan wa ṣe gbogbo ibi tá a ti ṣàṣe tó ọlọ́run kò forí jẹ ẹnì kọ̀ọ̀kan wa subhanakallahumma wa bihamdika. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله àti òun ọlọ́run wa ọlọ́run wa ṣe yá ní ìlú rúgàmù kí ọlọ́run wa fún wa jẹ́ pé ọlọ́run jẹ́ ọlọ́run wa ṣe àpárí ní ayọ̀ àti àlàáfíà kí ọlọ́run wa kí ó jẹ́ kí á gbọ́ ìwọ̀n náà ní àgọ́ àbúrò wípé ìlà gbọ́ ìwà náà tó ní jẹ́ ilé tó ní láǹfààní mo sì lérò pé àtúntò ọ̀rọ̀ náà wọlé àtúntò ọ̀rọ̀ yìí ní ìtọ́jú fún wa kí ọlọ́run bá kí ojú ti wáyé àǹfààní kí ọlọ́run bá kí ojú wáyé mùsùlùmí àìsílẹ̀ tí mo ti lè wáyé ọlọ́run wa. adúláwọ̀ àwọn ọdún láti lè káàkiri bí yóò lọ ilé àwa tí a bá ń béèrè kò súnmọ́ kí kẹ́kẹ́ gbogbo béèrè lára máa gbà tán àwọn a tí ó lè kí á tètè láti kọ ìbéèrè náà síwájú àwọn atábá tí ó kò ní á pè wá kí á lọ́wọ́ sí òkè àwọn àgbà ìbéèrè àwọn àkàyè wa ibẹ̀ láti wá fún iye àwọn oníyàwó àgbàdo ìlọ́wọ́ nítorí àsìkò láàrin wá sí arí àwọn tó wá láti bẹ̀rẹ̀ títí kí wọ́n bá lè rí mọ́tò kí ọlọ́run bá kí ó kí ó sàlẹ̀ ìgbọ̀rọ̀ wa. ṣùgbọ́n dábò ìgbà ìlú àwọn oníyà àwọn ọ̀gọ́dà àwọn ọ̀gọ́dà kí wọ́n bá gba ìgbọ̀rọ̀ kí ọlọ́run bá kí ó sàlẹ̀ ìgbọ̀rọ̀ wa. náà ẹjẹ àwọn olóòtú àwọn ìjọba ti di ìjọba olóòtú. àwọn ìjọba ti di olóòtú. nílà ìwọlé wa ti wà ẹjẹ máa fi ó ṣíṣú lọ́sí ẹ̀rọ ọlọ́run bá yóò ṣe ìmọ̀tìmọ̀tàn wa ẹjẹ máa fi ó ṣíṣú ẹjẹ máa fi ṣíṣẹ́ kí ọlọ́run bá kíkà ní ìmọ̀tàn wa ara owó tí láìpẹ́ lò láti gbé láti lọ́sí dáhùn láti kí ọlọ́run bá tó kù sí àpòtìmọ̀tàn wa. ìjẹ́ tí a bá lè sọ lórí ìlú so pẹ̀lú ìgbọ́lọ́ ọba láti àtúnlápẹ̀lẹ̀ ọ̀hún a máa pàdé lórí lórí lápẹ̀lẹ̀ ọ̀hún àwọn tí a bá ń béèrè tó pọ̀ lẹ́yìn lẹ́yìn program àlejò ìgbà sábẹ́ ìlú lọ́wọ́ máa wo ojú máa ń gbà béèrè náà lórí. Now, ẹ jẹ́ àdáwọ́ sókè. number one number one number two number three please note your number number number three number four number five number six number seven number eight number nine number ten please take note of your number i will now pick randomly inshallah i will pick randomly náà wá tó lẹ́sìn fún káwọn òwúrọ̀ àti òpèsè àwọn yóò wá ti sọ̀rọ̀ à ń pẹ̀lú ìṣúná. ẹ kó àwọn pẹ̀lú ẹ̀sìn wa gbogbo ẹ̀kọ́ la máa dá ayọ̀. now number one number five number seven ilẹ̀ lọ́ọ́ a wítìrù yìí hìbùlù wítìrọ̀. one five seven. asábà ń gbọ́ nínú àlàyé pé ẹni tó bá ti wọ àlùjọ náà kò ní padà jáde níbẹ̀ láti wọ dáná ṣùgbọ́n nọ́ọ̀sì àdìsíkà tí wọ́n máa ń sàlàyé fún ẹ pé Abubakar ìrọ̀lẹ́ ara rẹ̀ wọ́n ní pé tó ń bá gbé ẹ̀ṣọ́ fún wọ àlùjọ náà láì fi gbé ẹ̀ṣọ́ òun wọ bẹ̀ kò sí dáhùn lójú fún òsì máa wọ bẹ̀ máa ló kí ni ẹ̀ẹ́dẹ́gbẹ̀sán wọlé ní bá báyìí. Safar. There isn't a Safar. Number nine and seven. níwà náà. kí ó ṣàánú wa kótóbà tí ànábì ṣe sọlá àràsálá tó ṣe kẹ́yìn kó tó jáde láyé ànábì àdírẹ́sì àwọn hundred thousand èèyàn ní ìṣòro pé kíní gbòǹgbòǹ wà ń náà sòká lè mọrú àwọn èèyàn tá a la fẹ́ kọ́ ṣe sòkè ọlọ́run kọ́ ṣàmì ẹnìkọ̀ọ̀kan wa mo rò pé ó ṣe é ṣe kí a máa gbọ́ ohùn mi náà díẹ̀díẹ̀ báyìí àwọn ìbéèrè kan wà ń bí asọ̀rọ̀ kan síwájú wípé lila kamal ọlọ́run nìkan ló pé èmi tí mo wà wájú yìí ká má ṣe ṣòro pé bóyá àfáàfáà yìí olónímọ̀ nìjù ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀ o ká má ṣe ṣòro pé bóyá àfáàfáà yìí ló ní ẹ má jẹ́ ká rò bẹ́ẹ̀ maziltu taliban walam azal atalamma ọmọ akẹ́kọ̀ọ́ ni mímí ò sì yẹ mi ò bò lẹ́ni tó tún kẹ́kọ̀ọ́ kí ọlọ́run ọba kí ó máa ṣe àlékún ìmọ̀nà fún ẹnìkọ̀ọ̀kan wa <clears throat> ṣùgbọ́n tí a fẹ́ máa ṣàlàyé fún wa lálẹ́ yìí òun náà ni ọ̀rọ̀ pé ìwọ náà kojú ara rẹ ìwọ náà wòye sí i tó gbégbá mi máa ń bẹ èèyàn lè béèrè ìdájọ́ kan lọ́wọ́ ẹnìkan mọ̀ dá ló ń jarí sọkúsọ tí mo sọ ìyẹn kọ́ ẹ̀rí ni èèyàn ní lápẹjú ẹnìkan wá báyẹn sìn ó sọ pé wọn lànà ibi mọ̀ dá wọn ló ń jarí sọkúsọ ẹni tó bá sọ bẹ́ẹ̀ fún yàn kéèyàn má gbọ́rọ̀ sílẹ̀ nù yóò ní pé mọ̀ mm, dá wọn ló ń kọ́ lẹ́sìn fún mi ní nǹkan tèmi náà máa dúró lé lórí tí màá fi lè mọ̀ pé nǹkan tí wọ́n ń sọ yẹn kò rí bẹ́ẹ̀ tó ti wá báyìí so mo rò pé àwọn ìlànà yẹn láti ṣàlàyé àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan bíi alákọ̀ọ́kọ́ oníbèrè kan béèrè wípé ẹ tó bá ti wà àlìjẹ́ náà ò ní jáde ń bẹ̀ mọ́ bó ṣe rí náà nìyẹn khalidina fiya abadan pé báwo wá ní ọ̀rọ̀ fún àwọn agbákiri tó sọ pé tó ń iman àti bẹ̀rù ọlọ́run abubakar àti ìpayà ọlọ́run pé tọ́ ọba ṣe yóò wù lọ́lọ́run bábubakar ṣe gbọ́ iye tó fún la abubakar fi sọ bẹ́ẹ̀ abubakar tó kó tó láyé lànà ibi ti sọ fún pọ́ màlìkẹ́ náà ni òun abubakar umar usman gbogbo wọn yẹn lànà ìtàn ọmọ àlìjẹ́ náà ni àti àwọn al-asharatul mubashsharuna bil janna tó ti wá báyìí kò síyèméjì nínú wíwà àlìjẹ́ náà àfàwọn abubakar ṣùgbọ́n abubakar sọ bẹ́ẹ̀ min tàwádọ́ wàlkọ́wò ọtẹrí ìtẹríba àti láti lè sọ pé kí ni o láyà mẹ́nu mọ́kànlá ẹnìkan ò lè sọ pé báyìí ọlọ́run ṣe ṣe sójú ara àti pọ́ bá ṣe yóò wù lọ́lọ́run sójú wa báyìí ni ọ̀sọ́ pé ẹni tó bá ti wà láàlùjẹ́ náà yóò jáde bẹ́ẹ̀ ẹni tó bá ti wà àlùjẹ́ náà ò jáde má ọlọ́run má ṣe wà lọ́mọ náà. bẹ́ẹ̀ oníbèrè ká béèrè pé àwọn ah, kọrin yóò wọn sọ wípé àmì àgbélébù náà ni àmì wọn kí ni àmì táwa mùsùlùmí máa ń tọ́ka sí ẹ rí wípé eh, mo máa ń ṣe mọ̀ǹgbà mi tí n bá wà níbi irú gathering academic environment báyìí ẹ dákun torí tọ́lọ́ kódà kéèyàn ọmọ ṣe medicine bẹ́ẹ̀ yẹn ṣe ń gbìyànjú téèyàn ń kà kéèyàn máa kàwé o ìgbìyànjú àti mọ̀ nímọ̀ nípa ẹ̀sìn wọ́n rà kóso sociology lèyàn ń ṣe gbìyànjú àti nímọ̀ nípa ẹ̀sìn torí wípé irú àwọn nǹkan tẹ́nìkan wá bá mi ní ìsìn pé kírọ́ọ̀sì ẹ̀ kìíní àwọn akiriyó màá sọ fún kírísítẹ́nì yẹn pé kí jésù tó exist ká tó bì làwọn èèyàn ti ka kírọ́ọ̀sì sí símbọ̀ ni wọ́n ti ń lo kírọ́ọ̀sì kí wọ́n tó ṣe kí ni òkú tó bí jésù ni kírọ́ọ̀sì ti wà symbolic tí yẹn bá lọ ka ìtàn dáadáa lẹ́ni àwọn ìjọ kan bẹ tó ń pè ní ṣàìsàn níyà satanic group kírọ́ọ̀sì ni símbọ̀ wọn wọ́n wà lamẹ́ríkà wọ́n wà láwọn ìlú mi náà so ọmọ kiri tó wá rò pé òun lajú tó wá kọ́ kọ́kọ́ ju àwọn yẹn sí náà pé kí la rí sọ séyìn ṣé kírọ́ọ̀sì ti jésù ni àbẹ̀wò nìyẹn so ó pọ́ síbùkún ni pé tó bá lọ pé ee kírọ́ọ̀sì ó pe kírọ́ọ̀sì ó lè ṣe pé kírọ́ọ̀sì ti àwọn ṣèrántì nìyẹn ni ló reflect ìwọ́dẹ̀ rẹ̀ pé ti jésù ló ń gbé níbi tá a dé yìí mo fẹ́ sọ nǹkan kan kó dá wa sí mo sì ń pé kẹ́límọ̀ Jesus yẹn gan mi ò dá òtún pé kì í sorúkọ ni torí pé ẹ̀ńsá ni ọlọ́run pé ànábì kò pé ní Jésù ó ti lè jẹ́ Jésù ní Yorùbá tó ń jẹ́ nínú èbó Muhammad ó máa jẹ́ kẹ́límọ̀ Jésù Jesus tí wọ́n bá tójú bọ̀ dáadáa ó súnmọ́ kàfẹ́mọ́ kọ́ mọ̀sọ̀ pé ó kọ àlùjẹ̀nu kà ló ń jẹ bẹ́ẹ̀ mo sì láwọn fáàkì lọ́wọ́ lérí ẹ̀ because mo bá wọn kan gbérí wọn yìí lọ chọ́ọ̀chì rárá kó ti wọlé kó ma ṣùgbọ́n wọ́n ní àwòrán Jésù kàrá yìí wọ́n gbé sí kọ́nà nulẹ̀ wọn tọ́ba ti di àárọ̀ tọ́ba ti wà ń bẹ̀rẹ̀ nìkan wọ́n bẹ̀rẹ̀ orin àbísáyédé tó fọ́lù tọ́ba tọ́ba ti ń kọrin yẹn kìíní mo á bí wọn lérò pé mo ní kí ẹni kékeré àwọn fẹlẹ ṣe ń church ṣebí tí wọn ń ṣe ń bẹ náà ilé wọn ò dẹ̀ máa bá kìnìún yẹn sọ̀rọ̀ tá bá ní ìdí owó nǹkan kan oríṣiríṣi àwọn ìlànà ṣàtì nìyẹn sọlẹ́ ìtọ́ túmọ̀ ìwé kámọ́jì káníyàn kó tàn wá jẹ pẹ̀lú àwọn nǹkan yẹn ọlọ́run ọba òfin àgbélébúrò yẹn ànábì Ìsá nínú Al-Qur'an ń sọ làbùhù ni wò kàn má gbélébú ni ẹ ìgbàgbọ́ ti mùsùlùmí nìyẹn kì í ṣe ìgbàgbọ́ amadíyà amadíyà gbà yìí pé wọ́n kàn má gbélébú ìgbàgbọ́ burúkú ni ẹ̀tọ́ bá gbà bẹ́ẹ̀ ọ̀ ń takò mo lè sọ anywhere ká ọdún tí ò tọrọ fúnra wa aya Qur'an wà má sọlá bu wo kan bọ́lá ṣe sọ nìyẹn sojú abẹ́ a gbúdọ̀ yí kíní kankan kúrò ní al-Qur'an eléyìí tó dẹ́gbẹ́ yà ń takò jama ahmadiyya bẹ̀tẹ̀ a gbúdọ̀ sọ tọrọ fúnra wa lókùrú bàtà bá sì ń ṣàfitì ìgbàgbọ́ ìjẹ́ mùsùlùmí mara wa ẹgbẹ́ yorùbá bá ń ṣàfitì ìjẹ́ mùsùlùmí mara wa a gbúdọ̀ fúnra pé èyí ẹ̀rí wo lọ sọ pé wọ́n kà nẹ́bí Isa má gbélébùú ọlọ́run ni wà má sọ̀là a ọlọ́run àtúbùtì nẹ́bí Isa ní alukur'an bá wà pé kírọ́ọ̀sì nígbàlẹ̀ ọ̀hún kí mùsùlùmí ó gbà yìí pé jínù kan ní gbé lọ́wọ́ yẹn aláwọ̀kọ́ nìyẹn àwa mùsùlùmí kírísẹ́ǹtì kì í ṣe símbọ̀ wa àlèrí tírèsì ẹ̀dá kan náà ṣẹlẹ̀ kọ́ wa ń sí kírísẹ́ǹtì bí nǹkan kan bá ń jẹ bọba sùn bọba alála tó bu èyí tó yẹ pé jesus ní tó sọ ni pé a'udhu bi kalimatillahi tammati irọ́ min ghadabihi wa alimi iqabihi wa sharri ibadihi wa min sharri hamazati shayatin wa an yahdurun. anábìyí tó bá ti sọ aláì ọba alála kó wọn jórí rẹ kò sí nǹkan kájọ ṣẹlẹ̀ nígbà tó kọ́ ọ̀pọ̀lọpọ̀ yìí obìnrin lọ nìyẹn ẹlòmíràn ni mo lálàá òun rí gbin lójú oorun wọn ni àá ò lè láṣeyọrí tó látara àdéhùn bọ́ọ̀ bá lálẹ́ anábìtì tán tó kà fún ọ bọ́ọ̀ bá yẹ kí ní àwọn ìkẹlẹ́ mọ́tẹ́lẹ̀ tá a mọ̀ tìmí sẹ́rù mọ́kàlá ayatul kursi ó ní ìdí kan ṣe náwó kọ́ nàka sí kírísẹ́ǹtì bí kiri ó ti mọ nàka sí àgbélébù ọ sọ fún ọmọ kiri yẹn pé àwọn ò ní ìdí yẹn àìṣe mùsùlùmí tí wọ́n mọ̀ sọ pé ní church àwọn kiri yóò ní church tí wọ́n mọ̀ sọ pé àwọn bọ́ọ̀sì satan kì í ṣeré tí wọ́n bùn múra báyà pé ya out of your life ṣé mùsùlùmí ní ìdíkọ́ bọ́ sí níbi táwọn wá yẹ pé ànẹ́bì ìta ànẹ́bì ìta àti jésù wọn wọ́n wá ya jésù tó wọ níkà sínú kàlẹ́ndà kan bàbá yẹn ti rí rí wọ́n ya wọ́n ya èṣù náà wọ́n wá ya mọ̀lẹ́kà tó jẹ́ rẹfúrí jésù wa gbókè ní àwọn oníṣẹ́ sọ́wọ́ ṣé mùsùlùmí ní ìdíkọ́ bá kọ́yọ̀ tẹ́ jésù kò tó lè dànù àwùjọ mi láyé fúnà ṣe sọ́ọ̀rọ̀ ọ̀dùnkẹ́ so àwa mùsùlùmí ẹni tó wá bá àwọn ọmọ ìyá mùsùlùmí yẹn ọfẹ máa kọ̀mpíà islam pẹ̀lú christianity ni ó sì tètè ṣàlàyé wípé inú kọjọ́ra wọn owó ẹ̀jẹ̀ ọ̀jọ̀ owó ẹ̀jẹ̀ kọ́lọ̀ ṣe àánú wa. bákan náà ọmọ ìyá wa kan náà tún mọ̀rọ̀ kan wá pé kí la rí sọ sí àwọn ọmọ wa tí wọ́n lọ máa jẹ àwọn ìgbésí ayé akẹ́kọ̀ọ́ ó àmọ́ tá a fẹ́ fi júwe tó ti àmọ́ tá a fẹ́ fi júwe ìgbésí ayé akẹ́kọ̀ọ́ tó ti yé màárù tún màárù tún màárù ṣàkọ́ wòlùmọ́rì yìí bí ajílì tọ́hán ọlọ́mọ ṣe wá ní ọmọ gbogbo èèyàn oúnjẹ náà tọ́ba torí pé ẹnìkan ò lè sọ òní jẹun ṣùgbọ́n kọ́lọ́mọ ṣe á ní ẹni ẹ kọlọ̀nkọ́ ní ọ̀fẹ́ kọlọ̀nkọ́ ṣàánú wa ṣùgbọ́n níwòye sí Islam kí ni ìdájọ́ Islam lérí ẹ̀ ẹni tá à ń lọ ń bá tó epo ń lọ ń fún wa lóúnjẹ lọ́nà kàbọ́nà mi yóò ní kápá lérí wa ibi tá a bá sì ń ṣàfihàn ara wa mọ́ náà làwọn èèyàn ó kà wá mọ́ so látara àdìlé mi ò rò pé tó ń jẹ́ yẹn ò bá sí òkú tó ń jẹ́ yẹn ò bá sí kì í ṣe pé tí ò bá sí ẹ ó ti ìnira yẹn ti wá dójú ẹ̀ wípé ẹ̀mí ti fẹ́ bọ́ pé à ah, tí mi ò bá jẹ oúnjẹ yìí máa kú àbí bẹ́ẹ̀ kì í ṣe bẹ́ẹ̀ so àwọn ìṣesí mùsùlùmí ni mùsùlùmí máa ń parẹ́ mùsùlùmí yẹn jẹ̀jẹ̀ yà gbígbé eh, ẹ̀wọ̀n mùsùlùmí eh, nígbà tó kọ́ àwọn bàbá wa lọ nìyẹn ìyá rẹ̀ làwọn ọ̀dọ́ ń jẹ́ ń sìn wọn ní ẹ̀ mọ́dàá ló àwọn bàbá wọn ńláńlá yẹn tẹ́ bá ti fún envelope èló ni wọ́n fún wọn jẹ̀ mọ́ one thousand naira nínú envelope wọ́n wàá jẹ́ kí one thousand naira kó tuntun nóòtì tuntun ni tọ́ bá ti fún eh, njẹ́ sọ yẹn á bá àwọn ọmọ wa sọ̀rọ̀ á bá wọn sọ̀rọ̀ because wọ́n ti mọ̀ wípé ní tí wọ́n fi mú wọn nìyẹn sọgbà tó dọ́rọ̀ tiwa náà wá jó ẹ pé tiwa tó fẹ́ burú làwọn àbá ńlọ́wọ́ ni àwọn wo ni a rí gbogbo wọn kó ní ìsinmi bá ti gbóúnjẹ yá gbogbo wọn rọ́ dé ẹ jẹ́ ká pọnra wa lé ìdájọ́ jíjẹ oúnjẹ àárò kìtàb kì í ṣe haram o tàbá lọ wo hukumu ìdájọ́ nínú ṣẹ̀ríà àmọ́ ntọ́ bá pọn wa lé káwa náà mọ̀ nígbà tí mo gbọ́rọ̀ nígbà tí mo dé mo bá àwọn bọ́lá sọ̀kan sọ̀rọ̀ mo ní ah, ó yẹ kmss náà máa ṣe tó jọba yẹn pàápàá jùlọ nínú rọmọdán wọn làwọn máa ń ṣe sọ àmọfún aláìdí àmọdé ní Ahmadu Bello University nínú rọmọdán ọmọ kiri yóò gan wàá gbà nítorí pé ó kéré jù á ní tó lé níbi fifty bags of rice tá a ní eléyìí ó gbé wa gómìnà Sanfara ó gbé wa gómìnà Kano ó gbé wa àwọn lecturers ní o donate students mi lè sọ pé àwọn students kan wà pé wọ́n pé on behalf of my family on behalf of my father on behalf of zozo and i donate fifty thousand naira gbogbo ẹ̀yẹ náà ti fi ronú àwọn tó dẹ̀ lè ṣe náà wà ń bí hmm? tó bá lóun fẹ́ sọ́jáde ní ẹjọ́ sọ́jáde olùdẹ́gbẹ́ tí ń wù nìyẹn kọ́tà kòwó kalẹ̀ tó ti yé ká lọ fi ra oúnjẹ àwọn ọmọ ìyá abẹ́jẹ́ mùsùlùmí ó ṣe kóńgò kọ̀ọ̀kan kí ṣe pé dandan káwọn alárò àwọn sáwọ́dí sponsor àlèṣe náà bó ṣe kóńgò kọ̀ọ̀kan abọ́kọ̀ọ̀kan kára máa dùn sínú ọ̀rá ẹ̀ńdọ́ sáwọ́ àlẹ́ ẹgbà ẹgbà ẹgbà ẹ̀rọ ọmọ tí lómi ìjọba ní pẹ̀tọ̀ sáwà bóyá bóyá ní náà lè wà. tòtí ẹ̀jẹ̀ káwa náà máa ṣe self welfareism ó ṣe pàtàkì gan ẹ̀jẹ̀ ká máa ṣe tòtí bàbá yìí tó kọ́ lọ́wọ́ bá kí kọ́ṣà àánú wa ìmọ̀ràn láǹfààní ọmọ ìyá wa tí wọ́n ń ṣe tètè ọ̀bá sọ́ra tó ẹni tí ń fún yàn ló jẹ́ ńgbà míì ó lè ní làǹfààní I'm a Muslim but I met a lady who is a Christian but I like her so much can I marry her at five ẹjọ tẹ́ ẹ rírù yìí wọ́n yẹ ká lè béèrè nǹkan tí ò bá yé wa ẹ dákun ẹ mọ́ rẹ rìn kì í sọ̀rọ̀ àwàdà olóhùn fẹ́ràn dáadáa tó ń lè fẹ́ ìmọ̀ràn wa tí a fún ọ. pé ìmọ̀ràn lára ọmọ si lára àwọn muslim sisters tó ti wà báyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀gbọ́n wa kan wọ́n kàdánwò lórí àwúrò àwọn kan báyìí látara wípé ẹ nígbà táwa wà ní of Ibadan around nineteen kìíní kan kò sọmọ obìnrin mùsùlùmí kankan tó wà ń bẹ̀ at the end of the day wọ́n lọ christian ṣùgbọ́n lé ní wọn regret tó fi gbogbo ọmọ náà ẹlòmíì bàbá yẹn nìkan ni ó máa ṣẹ̀sìn ẹgbẹ́ pẹ̀lú a mi tó jẹ́ pòfẹ́sọ̀ mùsùlùmí ẹ lọlé ẹ̀ chọ́ọ̀chì nìyàwó ń lọ. ṣùgbọ́n nínú alhamdulilayi bá àti ẹ̀kọ́ ìbá láwọn títà sọ náà tán wà ń sùn pẹ́ẹ́pẹ́ ẹ̀ ọ̀sán àgbẹ̀ dandan lẹ́yìn tó kàwé náà lọ fẹ́ àwọn àwọn tó kàwé náà bẹ́ẹ̀ bì kọjá yẹn kọ́ lọ fẹ́ ọmọ kiri yó torí ó súnmọ́ kó padà kábàámọ̀ o ìmọ̀ kẹ́sìn tiẹ̀ gan náà ó sọnù kẹ́sìn rẹ so uh, oníbèrè kan náà tún béèrè béèrè ìbéèrè kan wà níbi tẹ́nìkan béèrè pé does Allah answer the prayers of the Muslims at all ìfẹ́lọ́ máa ń gbàdúrà mùsùlùmí torí pé gbà tó jò ń rọ̀ ń ta lẹ́ẹ̀kan ó yẹ ká bẹ lọ́hùn kó jò yẹn kó dá. náà àwọn ọ̀nà tí ọlọ́run fi ń gbàdúrà mùsùlùmí àkọ́kọ́ náà mùsùlùmí ò gbúdọ̀ nílé anẹ́sà sálàmù ni pé ẹni tá àdúrà rẹ̀ ò ní gbà lẹ́ni tó ń sọ pé mo ṣàdúrà àdúrà mi ò gbà pé ọlọ́run ò ní gbàdúrà rẹ̀ mo wá fẹ́ fi kíní eyi dá wa lójú wípé èyí tó pọ̀ nínú àdúrà wa lọ́lọ́ mo ń gbà àdàgbà sallallahu alayhi wa sallam ó ní ọ̀nà mẹ́ ó ní kò sádùá tí mùsùlùmí ṣe tí ò ní gbà ọ̀nà mẹ́ta lọ́wọ́ fi ń gbàdúrà wa mùsùlùmí alákọ̀ọ́kọ́ owó sàdúrà báyìí ọlọ́run ó sì máa gbà lójú ẹsẹ̀ ìyẹn ló pọ̀ jù nínú àdúrà tá a máa ń ṣe àdúrà ń gbà lójú ẹsẹ̀ lọ lára di àsìkò kan àdúrà kan á ṣe ọlọ́run kò ní fún wa láyé bá a fi pamọ́ ní jọ̀gbìn dàlùkìyàmà tó bẹ́ẹ̀ lómi ń bẹ ọrọ rẹ ti fẹ́ ọrọ sí mẹ́tẹ́ ọlọ́run lọ wo àwọn àdúrà kan bá a fi yóò wá wà sọ pé tá a bá ṣe èyí tọ́lọ̀ ń gbà lójú ẹsẹ̀ ló pọ̀ gbogbo ara ní kọ́lọ́ nǹkan sọ wa dèmí dèmí àbá dèmí. tòbẹ́nìkan ríran lánàá kò ríran mọ́ ń sìn gbọ́rọ̀ lánàá kò gbọ́rọ̀ mọ́ ń sìn ẹnìkan nílà aka ìrú rẹ ti dàrú láàárọ̀ yìí ṣé àdúrà tó ṣe lánàá ó gbà ní ẹ òjò àkànṣọ kó òjò kò dáwọ́ ọlọ́run ọba ló ń kọ̀ǹtúrò òjò so ti yọ ẹ̀ ọlọ́run ní kọ̀ǹtúrò nítorí bá wọ ọlọ́run ní ó ṣe lórí ọ̀rọ̀ òjò so èèyàn ògbúdọ̀ wàá fìyẹn conclude pé àdúrà mùsùlùmí máa ń gbà ló sọ bẹ́ẹ̀ ọlọ́run ti ní bí òun ó lọ́nà tí ó gbà ṣe déédéé fún wa lórí ọ̀rọ̀ yìí bóyá béèrè bíi mélòó kan máa dáhùn sí mo fẹ́ ṣàlàyé ẹ̀ dáadáa tó ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì máa ń sọnù pàápàá jù ẹlòmíì tó ń ka àwọn ìwé àwọn philosophers yẹn sọ́wọ́ ẹ ah, eh, what are you telling me kíní kankan no ẹ kọ́kọ́ jẹ́ ká lọ mọ nǹkan kan philosophy ó dúró lórí ọpọlọ àbẹ́ ẹ̀kọ́ ni ọ̀rọ̀ ọpọlọ náà ni pé nítorí wàá ti bá làákà yìí mú bẹ́ẹ̀ tẹ́ ní kí n fún yín lápèjúwe tó súnmọ́ ẹ̀yin ẹ máa wo kọ̀ǹpútà ẹ wo kọ̀ǹpútà tá a máa ń wò bí kọ̀ǹpútà ṣe rí un ọ̀pọ̀lọpọ̀ nǹkan lè yẹn lè lò fún èyàn lè sọ fún kọ̀ǹpútà yìí pé ìrẹ́ kọ̀ǹpútà yìí o mo fẹ́ dá kọ́mpìnì kan lẹ̀ iye báyìí mo sì rò pé ó súnmọ́ kí n máa yíwe báyìí ní oṣù ní ọdún gẹ́gẹ́ bí èrè mo dẹ̀ gbìyànjú mo fẹ́ gba irú àwọn èèyàn báyìí síbẹ̀ èló ni màá máa san fáwọn èèyàn yẹn tí mo fi lè rí iye tí mo fẹ́ máa rí yẹn kí ni ó input kí ni ó jẹ́ gbá tó o bá ti lè program ẹ̀ síbẹ̀ wàhálà yóò gbé jáde fún ọ abẹ́ ẹ̀kọ́ ni ṣùgbọ́n tó o bá program ẹ̀ síbẹ̀ wá dúró síwájú ẹ̀kọ́ ṣe lọ ra system mọ̀ kọ́lé mọ̀ ra àtìlẹ́ ipò ṣáyà gbé jáde ṣé yóò gbé jáde kò lè gbé nǹkan kan jáde bẹ́ẹ̀ náà ni làákàyè wa ọ̀rọ̀ kádàrá tayọ làákàyè ó àbọ̀fù làákàyè ọkọ̀ kọjá làákàyè metaphysics ni ó kọjá tó ń fi làákàyè tó fi ń rò ṣùgbọ́n ìmọ̀ fi làákàyè ru ọ̀rọ̀ kádàrá àti ìmọ̀ fi ru iṣẹ́ ọlọ́run kan ló jẹ́ káwọn èèyàn sọnù wọ́n sá fẹ́ wọ́n sá fẹ́ sọ̀bjẹ́kì kìíní yẹn tó ń dà ìròrí tí ò bá ti wá wọlé wọ́n ni kò wà lọ́jíkì so at the end of the day wọ́n pati wọ́n ni wọ́n wà lọ́jíkà wọ́n pati ẹjẹ́ àfọ̀n alákòójú kékeré kan àwọn èèyàn méjì kan bẹ ọ̀kan nu wọn àwọn méjèèjì ọ̀kan ọmọ olówó ọ̀kan ọmọ mẹ̀kúnnù ọmọ olówó yìí gbogbo tó bá ti fẹ́ ṣe tó bá ti fẹ́ fà á kíní yóò mọ̀ bọ́ sí tó bá fẹ́ ṣe nǹkan kan yóò bọ́ sí tó bá fẹ́ ṣe lé yóò bọ́ sí ọmọ mẹ̀kúnnù kó tó rówó ṣe yóò ṣe wàhálà ní kúkúrú àwọn méjèèjì wọn láwọn fẹ́ lọ sílùú òyìnbó lápòjúwe tó súnmọ́ táwọn tó lè yé wa ọmọ olówó lójú ẹsẹ̀ ló lè tèrò owó tiẹ̀ pápápá ó parí gbogbo process ọmọ mẹ̀kúnnù wọ́n ta oko wọ́n ta lé wọ́n ta gbogbo ẹ̀ kówó tiẹ̀ ò tó yanjú nígbà tí airport ọmọ mẹ̀kúnnù gbàgbé international passport rẹ̀ sílé. ẹ̀dá àkùtà máa béèrè lọ́wọ́ ọmọ mẹ̀kúnnù pé ṣé dáadáa rẹ lọ́run ṣe kí ni ọ̀sọ́ tó ní ó ṣe ọmọ gan tó kò dààmú gbogbo tiẹ̀ dẹ̀ ń sí wẹ́kúwẹ́kú padà wá sílé pé kò ń wá nígbà tí ó mu tó délé tí ń rọ́ tí ń sáré bọ̀ wíriwíriwíri mọ́tò tó o tún wọ́n sá delay títí flight bá take off kò lè meet ẹ̀ mọ́ kí ni ọmọ rẹ̀ fún nìyẹn kí ni ọ̀sán fọlọ́ wọn bá ṣe yóò ní ọlọ́wọ́n ọba kò ṣe dáadáa fún òun rárá bó ti wulẹ̀ kọ́ mọ́ ṣùgbọ́n gbà tí flight yìí tó take off kò ju bí five minutes lọ gbogbo ẹ̀ bá ṣe kí ni o gbogbo ẹ̀ bá jiná tẹ́ ẹ bá tún bí ọmọ rẹ̀ kún nìyẹn pé kí lọ́wọ́n ọba ṣe kí ni ọ̀sán fọlọ́ ṣe ọlọ́wọ́n kọjá àná wa náà ó pa àwọn ìbéèrè méjì kan bíi àwọn oníbèrè ká béèrè béèrè pé ẹnì hijab is it compulsory or haram or sunna kò lè jẹ́ haram tó ti wá báyìí ìyẹn ká kọ́ mú haram kúrò ṣùgbọ́n ní nǹkan compulsory sunna ní nǹkan lọ wọ àwọn ẹ̀rí wá lérí nǹkan yẹn ǹjẹ́ ẹ̀rí yẹn sọ pé ọ̀ràn yẹn ni àbí ẹ̀jẹ̀ yẹn pé kì í sọ̀ràn yẹn ká kọ́ ìjáàbù tí ọlọ́run ọba sọ nínú alukur'an karim tí anabiwa muhammad sallallahu alayhi wa sallam tó ṣàlàyé ẹ̀ mélòó nínú àwọn obìnrin mùsùlùmí gan la ń lò kò sí ìyapẹ ẹnu láàrin àwọn àfa wípé ìmúra obìnrin mùsùlùmí ọ̀ràn yẹn ni ọ̀ràn yẹn wájibù ni gẹ́gẹ́ bí irun ṣe jọ̀ràn yẹn náà ni ìmúra obìnrin jẹ́ ọ̀ràn yẹn kóbìnrin mùsùlùmí ó bo gbogbo ara rẹ̀ eré àbí táwọn àfa àti ìyapa ẹnu òun náà ni pé só máa kọ́ba ojú rẹ̀ àbí òní kọ́ba ẹ̀ ẹ má jẹ́ káwọn èèyàn dojú ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ ẹlòmíì ọmọ kìrìtíkáìsì nìkọ́ọ̀bù ẹ̀dẹ̀ lọ́wọ́ bí ìyàwó rẹ̀ ṣe ń múra kì í ṣe nìkọ́ọ̀bù nìkan ló wọ́ fún ìyàwó ẹ̀ wọ́n kàn capitalize lórí ọ̀rọ̀ nìkọ́ọ̀bù ni ìmúra obìnrin mùsùlùmí ọ̀ràn ẹ̀yàn ni ọlọ́run bá make compulsory lórí obìnrin di area táwọn àfa àti yapa ẹnu òun náà ni pé ṣé ó dáa ṣé yóò bojú ẹ̀ náà àbí ò ní bojú àwọn àfa kan ní yóò bojú àwọn àfa kan ní kò ní bojú àwọn àfa àti wọn ní kò ní bojú wọn fi condition sí i àwọn àbá àti wọn ní kò bùn ní bojú nínú àwọn àìmọ̀ wọn ní tó bá ṣe pé kò sí fitna láwùjọ wọn ní ìgbàláàyè bẹ kó má bojú ẹ nígbà tí ó bá sí fitna bẹ̀tẹ̀ àwọn àbá kan náà tó sọ pé ọ̀dà kódà kó kí fitna wà pé ṣùgbọ́n obìnrin tó bá ṣe kò ní bojú kò gbúdọ̀ dress ojú yẹn kò gbúdọ̀ fi powder sí kò gbúdọ̀ fi kíní mú síbẹ̀ kò gbúdọ̀ ṣe yẹn tó àgbà kó wò ní bojú àwọn àbá kan sọ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé lè sọ fún àwọn àbá kan ṣàlàyé pé hmm, ọlọ́run ṣe lẹ́tọ̀ọ́ fún obìnrin kó dírẹ́sì ojú rẹ̀ gbogbo bá bẹ́ẹ̀ ṣe síbẹ̀ kó ṣe ṣùgbọ́n kó kọ́va rẹ̀ so àwọn eré àbí táwọn àbá sọ̀rọ̀ sí náà nìyẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tí wọ́n dẹ̀ sọ̀rọ̀ yìí náà gbogbo àwọn àfáà tí wọ́n ní kì í ṣe compulsory yẹn gan gbogbo wọn padà ń sọ pé eléyìí ni nǹkan tá a fẹ́ káwọn èèyàn máa ṣe ṣùgbọ́n lónìí tẹ́lẹ̀ mi ọba sọ̀rọ̀ pé nonsense kìíní àfáà rẹ̀ kàn sọ́rí gbogbo ẹnu mo fi sọ Sheikhuna Nasruddin Al-Albani rahimahullah muhadisul asri kọ́nà ọba kó bá ṣe dáadáa fún bàbá ẹlòmíì ni ẹ̀ sáǹdì òun ni sáǹdì bàbá alibani gbogbo ìyàwó alibani nílò ní kọ́ọ̀pù àtàwọn ọmọ rẹ̀ síra rẹ̀ tọkọ mẹ́tẹ̀ẹ̀ta ọlọ́run ní kí n láǹfààní àti kà láti pálí tó pálí kò síbi tí sèǹdà tó dín alibani sọ wípé nọ́nsẹ̀nsì ní nìkọ́ọ̀pù in problem ta ni ni wípé wọ́n ti lébẹ̀lì àwọn islamic symbol wọ́n ti dé kárí sí tí ò dání lápèjúwe ń sìn téèyàn bá fẹ́ lọ fún sáfù tó bá fẹ́ lọ sáfù ẹjọ́ irú aṣọ téèyàn máa ń wọ̀ yẹn ṣèbí kakí ni ṣé ààrẹ ẹnìkan lè lọ sọ́jà kó fẹ́ ra aṣọ kó lóun fẹ́ lọ ra kakí jẹ̀mọ́ ṣùgbọ́n látara pé gbogbo wa ti fẹnu àpọ́nlé sára aṣọ yẹn oníkálukú náà ni ọmọ wọ̀ kódà ẹlòmíì òtún lọ́mọ fi ya fọ́tò tó ń ti pé fọ́tò wọlé nínú Islam yóò fi ya fọ́tò yóò kó wálé yóò ẹlòmíì ga níjọ́ tó bá mọ̀ gbogbo fámìlì ó wà níbẹ̀ ni ó ṣe rárá rárá bàbá náà wà pé ẹ gbélé ọmọ mi tí mo ló ń tó ń sá yóò fi yẹn gàn bẹ́ẹ̀ sì ni ká kí aṣọ ẹlẹ́wọ̀n ẹ no aṣọ ẹlẹ́wọ̀n aṣọ táwọn ẹlẹ́wọ̀n náà ń lò nìyẹn ṣùgbọ́n nítorí pé kí ni àti àtibútì àpọ́nlé mọ́kìnní yẹn àárí sí aṣọ ẹlẹ́wọ̀n mọ́ obì ẹlòmíì wà máa dọ́gbẹ́ wọ́n da kìnní dúdú òsì wọ́n da búra torí pé àfẹnubàjẹ́ ni aṣọ táwọn lọ́ọ̀yà máa ń wọ̀ sáṣọ funfun ni so látara àdílé kẹ́míkálukú lọ yẹ làákàyè ẹ̀wò àwọn èèyàn kan brain wash àwọn èèyàn ni níta àwọn èèyàn bá ti fẹ́ kàn sọ kó dáa wọ́n mọ̀ bí wọ́n ti sọ mídíà làwọn èèyàn dẹ̀ ń lò níta àwọn èèyàn bá fẹ́ sọ pé ká sọ pé kò dáa wọ́n sọ pé kò dáa ṣé oríire ń bẹ níbi kéèyàn fi yẹ tíṣe tí ni bẹ̀sí lẹ́nu tó bá wo ní tẹlifíṣàn tó bá wo pepsi wọ́n fi òkò tẹ́bá wo kánò gbogbo ilẹ̀ gba football ẹlòmíì lè kú torí football so at the end of the day wọ́n sọ pé kí kánò kó dirun kó dẹ̀ fi yẹ títí tí at the end of the day díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ ní rí kọ́kùnrin ó fi yẹ títí tí sí nǹkan tó burú mọ́ gbẹ́gbẹ́ bó ṣe ń ṣẹlẹ̀ lẹ́nu. ní skul kan kan pàápàá jùlọ Ahmadu Bello University to be precise ọmọ kan ọmọ Cameroon ni ọmọ ń di irun mss nǹkan kan sáà ṣiṣẹ́ pé no láíláí wọ́n gbúdọ̀ bá wọ all dean office nkankan gbogbo ẹ̀ dean of student eh, affairs wọ́n sáfà lẹ títí àwọn lecturer kan wá oh no eh, kò sí tó burú ń bẹ̀ náà pé bóyá culture tiwọn nìyẹn pé after all àwọn footballers players wa tí wọ́n ń ṣe tó àwọn yẹn wò wọ́n ò padà rí kiri yẹn ti tó burú mọ́ but reference wọn ni tí wọ́n padà ń bẹ̀rẹ̀ àwọn players yẹn wọ́n ní if Kanu can be doing like that tí Ọbásanjọ́ dẹ̀ ń appreciate ẹ̀ àwọn ò rí nǹkan yẹn sí tó. ẹ̀wọ̀n kan bẹ̀rẹ̀ ṣèyẹ́ túmọ̀ sí wípé kẹ́nìkan wá dirun bóyá wọn lẹ́nìkan ọ̀fẹ́ ṣe inaugural lecture ọwọ́ adé ó dirun ó dé ẹ̀rí pé àwọn eléyìí tó oníṣègùn nílé mi bẹ́ẹ̀ ẹ má jẹ́ yàrá lẹ́nu yóò dé bẹ́ẹ̀ because ààrí fi ń tó ṣe kí ni o tó burú mọ́ gbogbo aṣọ burúkú táwọn obìnrin ń wọ̀ yẹn náà mídíà náà lọ́pọ̀ tírì rẹ̀ ní nǹkan tó dáa fún wa tẹ́lẹ̀tẹ́lẹ̀ obìnrin tó kọ́kọ́ wọ ṣòkòtò nígbà táwa wà ní kékeré àmọ́ ńlẹ̀ kúta mọ́ ni ṣùgbọ́n lónìí obìnrin ò tiẹ̀ lásọ mí mọ́ ṣòkòtò ni ṣòkòtò ni ọkùnrin gan ọ̀wá rówó ra jíǹsì mọ́ torí pé kò sí iye tí wọ́n pè báwọn tí wọn ò ní rà ṣùgbọ́n bàbá kọjá àwọn ẹnì wa ká padà síbi ọ̀rọ̀ hijab ẹ má jẹ́ káwọn èèyàn kó brainwash wa àwọn èèyàn ni wọ́n ń kó ìkórìíra àtọ́lọ́run sẹ́mi àwọn èèyàn kéèyàn ó jókòó kó lọ ka kí lọ́lọ́run wí kí lànàbí wí kó lọ wọn tí islam wí ẹlòmíín bẹ ìkórìíra tó ní sí nǹkan kan náà ni ó fi jà lọ́dọ̀ ọlọ́run àwọn nǹkan bíi bẹ́ẹ̀ pé ẹ̀hún hm, bọ́lọ̀ ń ṣe wí lélẹ̀ ẹlòmíín bẹ́ẹ̀ pé kò ṣe nǹkan kan bẹ́ẹ̀ pé ẹ̀hún hm, bọ́lọ̀ ń ṣe ṣàlàyé ẹ̀ lélẹ̀ yìí tó dẹ̀ gbọ́ yé bẹ́ẹ̀ bọ́lọ̀ bá fẹ́ gan ọlọ́run tún lè fún lẹ́sàn lélẹ̀ nǹkan yẹn ṣùgbọ́n ẹlòmíín bẹ́ẹ̀ lé ní yóò dúró ní dúró àtakò ẹnìkan rí sísà kan jọ kan sísà yẹn lónìí kọ́ bó ní ah mo wà disappointed nílẹ̀ mo ní kí mo ní kó lọ lẹ orí mọ́lẹ̀ kó kú mo ní kó lọ lẹ orí mọ́lẹ̀ kó kú ló lóun wà disappointed lè jẹ kí ni kí ni kí ló kí ló kí ló fẹ́ kú lórí sokolo ọba bẹ́ẹ̀ sì ni ọni tí wọ́n sòkòtò wò lọ́wọ́ disappointed náà sokolo ọba ayédè àkọ́jà àmì ẹnìkọ̀ọ̀kan wa ọ̀rọ̀ ìjáàb ẹni ká gbìyànjú eré àkàtàwọn àfa àti yàpọ̀ ẹnu náà ni pé só àbí òbojú ṣùgbọ́n kí gbogbo ẹ̀kọ́ bú gbára rẹ̀ àfa àǹkọ̀ yàpọ̀ ẹni lérè ṣùgbọ́n afẹ́ tó ojú ẹ̀ náà yàpọ̀ ẹnu sí àbẹ́ndọ̀ òdìdé ògbọ́n náà rẹ̀ tún panupọ̀ pé òun gan làwọn kọ́ọ̀lù làwọn pèpè sí bẹ̀rẹ̀ program ti ń ṣẹlẹ̀ káàkiri lẹ́nu school management ń gbógun tì gbogbo àwọn mùsùlùmí náà ń gbógun tì fúnra ara wa sọ bẹ̀rẹ̀ bó ti wulẹ̀ kó lọ tó yọ gbogbo tọ́lọ̀ ní ọ̀sẹ̀ lamẹ́ríkà lẹ́nu we have many of them aláǹlo democracy i was discussing with a, a professor ọ̀rọ̀ bíi mo ní wo ṣe bẹ́ẹ̀ ń kura ní professor ṣe é jáde báyìí I told him mo ní ìjọba jáde lamẹ́ríkà gan fundamental human rights ó put on yóò use your cup kò sẹ́ni kankan tó bí ọ léèrè your attend your lecture tí lecture àkàbà fẹ́ ṣe wọ́n náà wọ́n náà gan ó sún ẹ̀ sí court àwọn yẹn wọ́n pọ́n bó jẹ́ pé kèfèrí ni wọ́n ẹ̀bẹ̀ tí wọ́n pọ́n respect human rights nítorí àti lè mẹ́ni tó ẹ pé òwò lòun ó mọ̀ ni ẹni tó bá yẹ kó fẹ́ bora àwọn kí ló ní kó mú wá nígbà òkú sọ pé òun fẹ́ gbàjọba òun ló lára rẹ̀ ṣùgbọ́n lẹ́yìn látara wípé àkànlá alájú ni mi mọ bá a ṣe fẹ́ àwa westernized intoxicated àkàn kì ewé nǹkan àwọ̀ educated to be precise àkàn parọ́ tara àwọn professor nù wa gan in formula tó ti tó ti outdated tí wọn ò lò mọ́ òun náà ni ó múra kẹkẹkẹkẹ gbogbo wa ń gba òtìgbé tó gbé wa ó ti wá ó ti jẹrà gbogbo ẹ ti já tán òun lẹ́kọ̀ọ́ àmọ́ àkànú lẹ́jọ́ ọlọ́run kọ́sí àwọn ẹnìkọ̀ kan wa òun tí a lọ ájà dún bẹ́ẹ̀ ọlọ́àlà.